Ìjọba ìlú Mọ́ọ̀kà. Ìyọ̀dọ̀ 1437. Ìyàtí dédé pẹ̀lú Gregorian calendar. Ìbò máa gbọ́ ọmọ olùgbègbègbò máa gbà láti oṣooṣù. Àjọ máa ilẹ̀ dọ́gbà máa kú bẹ̀bọ̀ ríyàn léye. Ẹnẹ̀dókè máa dùn tíyàn ékè àyàn tẹ́lẹ̀lẹ̀ ọjọ́ kí wọ́n tẹ̀bí káàbí rẹ̀ ọjọ́ kí àṣàgbò yé rí kí àṣẹ yóò ní àmúnà ọjọ́ kéde wọn wá ẹni lókè tàbátà màdó tí àwọn gòkè àyàn sílẹ̀ ọjọ́ tó ń lò wọ́n kì àyàn àyàn gòkè kóòkóòkè ọjọ́ ta ṣe àbẹ̀ kí ṣe àṣẹ ní tọ́ oṣù yẹ́ ẹ̀dọ̀ dúdú àmà àṣekọ́ lọ́lẹ́yìn àdéhìí may twenty twenty seven yìí ni ìyọ̀dọ̀ 1400 and ìyọ̀dọ̀ 2016 ògbó kàjá sọpàtà oṣooṣù mẹ́lò kárí agùgù arọ́kọ́ yẹun arọ́kọ́ skúlà mọ́ máma kọ́lé màkàmáṣe máa rọ̀ mọ́ mọ́pàtẹ́ ní ọjọ́ pé ọmọ omi àkórí kùránì ha ìdé ìsúrẹ́tò aṣọ àrá sórí kí akẹ́bí ọ̀nà gidi èrì yà kọ́la òbí ejú kọjú ọ̀nà ojú àmà kiri òlàkàkì islam ọ̀nà ojú àmà kiri àmà kiri bẹ́ẹ̀ bíbí ehùn ma torí lẹ́kì máyàn kàpàpà dókòtì ànáwọ́ pẹ̀lú dúkìlọ́ lẹ́lẹ́ kọ́dọ̀ òru kò kí yẹ pàmò kò kí tuta pàmò ẹ̀dọ́mọ́ kàwẹ̀rẹ̀ ẹnu àwọn agbóhì súra kìdẹ́ inṣà allah àmá karatu adé àyà 197 gbogbo kàáyà sẹ́nà yìí ni rẹ̀ pàṣẹjì ojú gbé kàdẹ́ àbájọ yìí kàáṣì karatu ń kọ́ yẹ́lẹ́ ìṣubú bí akọ́kọ́lá tó kúrò ní kìdẹ́ ìṣùkọ̀lù nàìjíríà ní sàmẹ́bì hó yìí ní ọ̀là kúránì sẹ́mẹ́ kàtánẹ̀ ṣe àmọ́lítà fi ọjọ́ kàmá níbi ìjó dúdú mà ọ̀là ń kàtánẹ̀ pé a kì wá lé máa lọ níbi muhammadu dò ní pásíjì kì á kókò lálẹ́ náà tó jẹun rẹ̀ ayé àwọn ìyá lòlẹ̀ dábàá kà á gbọ́ lókè dẹ̀ bisimilá. بسم الله الرحمن الرحيم أولم يكن لهم آية أن يعلمه علماء بني ولو نزلناه ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به barakallahu fiika Allah subhanahu wa ta'ala yani aboki maje ke boki maje ke Qur'an to ko rojo mi kini ma ko daba ne bi foji ko awi mbola ngojo ko ko roji ma paya yi yani awalam yakun lahum ayatun abide adun ate denumane أن يعلمه علماء بني إسرائيل كاتمه أن ما لم يعني ما لم بني إسرائيل يوبيك النعمة I'm a the knowledgeable one, the most knowledgeable among the Israelites. In the lifetime of Prophet Muhammad sallallahu alayhi wa sallam, bekin no matulehu bema kiyoa nebi mejuman e yugi nadda nebi medina bana ginal di ye junge nadda nebi muhammad yonga unga cha majali akikai eh, e yuena kere je yuena kare mere umbilego lagina boko alo anebi ogbogbolo imdu nga ko lagide ma che ne kicha nebi ojoni nene duki akokolo ko kidengu òbí lẹ́gẹ̀ àmà bí wọ́n ma pa ma kàṣẹ́ ma todú àmì alùlùkítà òbókè bìlíwì fáyé bọ nyánà má dẹn àmì kírísítẹ̀n bá mi jù ma bìlíw fífẹ́yà bìtì bìtì bìtì bìtì bìtì ọgá màdọ̀ ẹ̀ kà má pàbí yọ ní ìbomá ìmìtẹ́tì sàmálẹ́nu àmàṣàdùá ya acha do eti magane ya gane beki magane ni yangu janga kotuli eti agane abo jiu kami christian madola obele ti atin me miracle miracle miracle come and see miracle miracle miracle the word of god with miracle is here oji posta ti mani jo pa ko what is miracle shout black magic foot seya wennawọl ọlọọlọ efa fọm ọyá kadịsịa n'emu ebe abe madza n'u ghani lẹ egbata n'ebi alọtị shan blue hwata k'ene ọgbọ k'ene ọgbit ene gbit ami kristo ene ka ya na ẹ nọm anyị ma yóò mẹ kẹ́dà níbi òkúta lẹ́rọ ìyá ọmọ àwọn kó ya ẹ̀yẹ ó kàlẹ́ oyí ká níbi ẹ̀ka ọmọ ẹ̀rọ ìdàgbà tó yára ọmọ ẹ̀lẹ́ na tó dá ẹ̀rọ tó dá dúdú tó ní ifá ìbọ̀ ní orí kàkẹ́nà bá àyàgbò orí ṣẹ́kọ̀ lẹ́nẹ́lẹ́ àmìtò títà ládọ̀mù ọmọ ìgbú kan kó kí ná tójú ọ̀lọ́gọ́ ìfókà wọn àyàn nẹ́dù gbádàgbádàgbádàgbádàgbádà kó já nẹ́rù láàrí ẹ̀mọ̀ ẹ̀tẹ́lẹ̀dù rẹ̀ mí mẹ́rin náà nẹ̀kàmàgó àníbi òtítẹ́lẹ̀ àdójẹ̀ ní kẹ́ẹ̀ẹ́ ẹ̀wọ̀n ibi ìdí ọ̀tá kàdá ṣàmá ilẹ̀ rọ̀tò madina ṣàmá ilẹ̀ rọ̀tò yìí kó àà sí ṣàmá ilẹ̀ rọ̀tò ẹ̀wọ̀n subhanallah náà dúdú tá ìdálẹ́ mẹ́hàn odó ìṣẹ̀lẹ̀ gúnmùdó náà dọ́ mẹ́ta káfà ní mígidẹ́ yìí mẹ̀gẹ́ni kó àmọ́tá ìdílé president àníbi muhammadu èyíkà níbi ọjọ́ èyíkì wọ́ kọlu bókì máta máa bá kọlu kọlu ní christian kọlu àmì jew kọlu àmì àbíhá kọlu àmà gánẹ kọlu àmà tòmúnùmùnẹ káàlì ẹnẹtẹ àpamọ bí ó tó sálẹ rẹ ìkọ ẹlẹẹdẹ ọjọ kàmájẹ ẹlẹẹdẹ anibi òtítà lálẹ́ ẹ̀rọ mọ́ ìkọlá òun nákọ yí gbogbo ya níbi ìhùmọ̀ náà ló ìmùbẹ́lẹ̀ nákọ dùbì ìkọ̀kà níbi ànáwọ́n wí mẹ́dínà mẹ́dínà tẹ̀pẹ̀ kọ́mọ́ mi yí o tó dẹ̀hùn ìṣẹ̀kọ́ yọ tákàdá job a book of isaiah a deuteronomy chapter thirty three verse two. amedio kitala di anya wa maka anya du ko o ya na dobino go kuma ji dobino to si dobino si je mo ya na mi ar mboki cha mo mayema if trace the history to abraham amo mayema the kingdom of god shall be taken away from you and given to another nation another nation le ma bi hon ma ali ati nation le ta mi gbogbo ìdí ẹ̀hùn kì yá mi yí ò wáyé medina kingdom ọjọ́ kì á yán dúró yá ọmọ títà ọmọ bí ọmọ bí ọmọ mi ewu gánà ọbẹ̀ mẹ́dọ̀ àmà ewu bẹ́ẹ̀ mà ká mi omi bá ama kanga ota nilikuwa medomai rada bia lo di kristen kai jami ami yu e ole panga na domai pai e abi kristen bia mamelele chongene kama kai e wa oma ya ta hadiza ko pa hadiza ya ni bitai dio ne kete kwa kanibi li malaika e jibril wa kanibi mama ungi chini ha iwe wa kama lutubwe unwa ko ke kristen kamele motaka da yo yo igolo e, e ameu ke domo kanea na ke malio taka delea ere relengi kauma bio lanke tani diliki makaongo ya hadha namusu alladhi unzila ala musa malaiko yoko jode para nibi musa kede wajuche kaju chera nibi ojongo ko ele odomo ene ko laimo ya nibi christian and knowledgeable umboy do mamala mapabo ebo kuna kala mawa ko inino ẹ máa jẹ́ kó wa adédé oyin wọn wọn ẹgbà kàmí ẹyà náà lẹ́bọ̀ ya nà yìí jẹ́ anábì ẹ̀ náà fàmọ́ kùrèjì yìí jẹ́ ọmọ ayá nú mi yẹ́ ni a nínú dúkì náà lẹ́ lẹ́kẹ̀ náà ẹ̀rí ni o kò ń kú bèrè o lẹ́kùn àjọ láfíà gbọ̀mọ́ nú ní. yẹ́ ni lò kúntùn fi kù wẹ́tì ó ṣe akúnadé òpáyọ̀ ọ̀la mi ìyá màá ní pààyàn náà yá لنصرتك نصرا نصرا معجزا وما دتكوه اتكويا جيغوغو مكورا يمي كيلفو كاي ما يومي دبالي كريستنا كولا دي knowledgeable one ìlòjì ń pa bùkálà àwọn ojú ṣe wù páà àgbẹ̀hùn dẹ́tẹ̀ẹ́tẹ̀lé ìta ìfòkété tọ́wọ́ yìí ojú pọ̀ máa kú تضبل آياتي كرت وادوجي نفاجو يأينا ولم يكن آية آية imu imu idomo ma kimu da ayatane kimu de ngadunga tane imu design kimu di yue muma kani bi ojo de ne otaka da ola bi akwalu cholo ojo ne anya alemo kakini maliga humma me mbo moike ulama ubani israel mbeki nema ubo bani israel ama umaka ne bi ojo ere numa kaluma ene madudun ki abdullah ibn salam o dun e gbati de ikir ya miju ise hussein bin salam hussein bin salam taki gbadini islam abun men aba nibi nawi medina my meeting ye emergency do amon ne yo ne yo ne amadimiti n'ele eloyiti waya ewumeli okwu ọnwụweli elda waya ọnwụweli farisise n'abe ọnwụweli na madara maja ọlamanu anibi lẹ́ẹ̀dẹ̀kọ̀ ní àmdà rabu yóò Mm, ọ̀rọ̀ àbọ̀dá taka confam ìnàmí nínú nínú títẹ̀ jáne yọ takadawa nínú lóòyìn edu ẹni dú anìkàmù yìí nínú láàdún tí dé nìkì múdà níbi ọjọ́ àmì nínú lẹ́bà àti nínú títẹ̀ highly intelligent and of the most knowledgeable kwe huboa ilokiyam aminini letimu daro dani bi letimu hikanwa inoke mo yun du baka ni bi ojo de iji yun kaliko kolalo kagbo ele jetane kemeko ngame nini le Hussein bin Salam umakamu na mola kilo tiɲɛ nene tɛ ee nene gidɛ ki wa ki ta ne bi e ko yi ki na ko ye nene o ya ne ani bi ye alahu akbar ɛnu e ko ɛ to mi nene o gidɛ ha ha e gidɛ malayika jibrilu na to mi olu ka mɛ ŋe lɛ ha ha e gidɛ tọ́nà mi máa nù máa ń bọ̀ tá a ha ikú ìgbẹ́gbà nàìjíríà malayika jibrilu wa kékeré lè jà nàìjíríà mi tẹ́lẹ̀. young do one after the other yeah eh yo te nene jo dudu go yun re eh. abale da ke jabale abale mana èkejì go yun re ẹ̀kẹta go yun re eh. ado yo mi oje yo mi oje yẹ́nitọ̀ àgbàdéhùn kú wẹ̀yí inni ashadu alla ilaha illallah wa annaka la rasulullah omi máa dí ilé ẹ̀ bàbá yọ̀yọ̀ ọ̀rọ̀ àti nílò àdọ́gbàdó mkú ẹ̀ abómi bá ẹna àláti ẹnẹ bìtà adéwu de dúdú adé dúdú dewu ńmàtí má dọ̀ ẹ̀pẹ̀ mẹ́ẹ̀ẹ́sẹ̀ pa má dáná mẹ́ẹ̀ gbaná pé òun ọ̀nà kò ń ní ilé ọmọ tó kàmẹ́ àwọn ọdún wọ́n wem mi ìsìlámù kò ba gba ayọ̀ ẹ̀dùn mọ́jà hàn mẹ́lẹ́ kó ẹ̀ nínú ìta mẹ́lẹ́ kí o abali ŋa ɛdɔ lo ne ŋko ŋa ti kame ko ɛni ni tame lɛ kame kaŋ ma mama do mo ba mi salam ki ne hu bẹ́ẹ̀ máa lẹ́mí máa ẹ́ dẹ́nà kà máa wọ́ọ́rẹ́ lẹ́bi wíwẹ̀ àmì máa lẹ́mí òun kì dẹ́ khairuna bunu khairina bunu khairina ẹ́nà kì yàn tùlé wùbọ́ ọkọ̀ kó ṣẹ́kẹ́dú dé yìí àtàwọn tẹ́nà kì wọ́n yàn tùlé wùbọ́ ọrọ̀ àtàwọn tẹ́nà kì wọ́n yàn ino la na kana ki ligi aka ki acha nga bo yige me ina ani bi abi ya imi islam ba e o me lo la me ka ye je ken e ku islam amande ma amana unda chari ma ka ba yo ene yo yo o o memele àájú ẹ̀ náà mẹ̀mẹ̀lẹ̀ ẹ̀nà ọ̀bẹ̀ ṣakó tọ̀ ń yẹ́ tọ̀ bíní sàlám yẹ́ na ẹ́m dò tọ̀ kálù ẹkùn máa gbọ́ ẹ̀dùn lẹ́kìdù yẹ́ ni inni aṣhadu allah ilaha illallah wa aṣhadu anna muhammadar rasulullah àmọ́ ẹ̀bọ́ mi mẹ́mọ́ àkúrídù àníbi ọjọ́ dẹ̀ adini kinata dino jode adino memelede ele duma gbadine gideni yo chikwile gugu tojona erere kukushane yo ene nyakitika kwane dagwe huma koi momodu edago ene kegu kedei شرنا بن شرنا بن شرنا ẹnẹ pàbí ewu ma bẹ́nẹ̀ kẹ́ẹ̀dẹ̀ yìí ẹ̀ẹ́dẹ́n ibùnú sẹ́rìnà a máa tẹ́ẹ̀lẹ́jẹ́ ẹnẹ pàbí ẹ̀nà mẹ́wọ́n ti yà máa tàkà bọ́mọ̀rin wọn òbílẹ̀ wọn lè tó yà mọ́ kọ́ ẹ̀lẹ́ ẹnẹ pàbí ẹ̀nà mọ́ kọ́ ẹ̀lẹ́ àwọn ti bá yọ yẹ́tọ̀ yára tó lọ láìwò mẹ́ta wọn torí lẹ́wọ̀n náà kó àmẹ́lẹ́ dómù kó àlọ́ àmẹ́lẹ́ gbọ́ alùkò ń dẹ́ kámẹ́ ọ̀kànwó ẹ̀dọ́gbá eyu ma kéyé òun kẹ́ ẹ̀ dánẹ̀ tákì fìlànà òun kẹ́ ẹ̀ tọrọ rẹ̀ yìí kẹ́ bíẹ́nẹ̀ ta kàmẹ́jà káyẹ̀lẹ̀ ẹ̀ lùdíẹ́kù kàmẹ́jà bọ́ọ̀lì tó wọ àwọn dàbí gbọ́ ọjọ́ múnẹ̀. يعمد شيء بحسين بن السلام ته يمدي عبد الله ابن السلام رضي الله عنه قل كان جنو كان كبيه أسد الغاب أبكي الإصابة في تمييز الصحابة أبكي سير الأعلام النبلاء àbẹ̀kí البداية والنهاية لابن كثير رضي الله عنه أو رحمه الله ما لم يلو بسوك بسوك لو نشي ونجال الله كاكا نبي ما يدي أنا دوكي أتا نبي وجون kẹwàá kóhùn pẹ́lẹ̀ kámàdọ̀tà ìdọ̀yọ́ kámàdọ̀bì rọ́lá máa yú ẹ̀hùn kẹ́ yí old testament new testament àmà ẹ̀ àdùmọ̀ àmẹ́kẹ́ rẹ̀ ó nà kàmẹ́ disprove kẹ́ẹ̀tà níbi ọjọ́ ẹ̀dẹ́ àmẹ́wá ẹnẹ́gẹ̀nẹ́kẹ́ gbọ́ wa pẹ́júrú ní wọn nìkẹ́dẹ́gẹ̀ nobody òyìnbọ̀ gẹ́lẹ̀ nà ewu bɔgɛlɛ ka ŋɔ ni kaabul akbar maalami eleŋi tse hami jiw ewu ma ka ŋɔ ni waha bunu munaba abeegi dɛ tami maalami ɔnenye le ma tse hami jiw kɔjɔ du fane ŋuma ma mi silamu gba bɛ bɔsɛ ama ma gbi silam abo rera yewu tse ɛlde leŋi tse hami kristian ee kristian nù kó wọlọ ìmọ̀tse takọ mẹ́ ń wọlọ ọlọ́run abẹ́wò rẹ̀ ranú gbogbo ẹ̀ bíánà iye ohun àwọn ọlọ́run gbẹ tó bì gẹ̀ adé yìí bí ni hátìmí gbọ́ i ẹ̀dà gbọ́ sí òun lẹ́nu wọ́n ṣe kẹ̀kà mi rẹ́fẹ́n fàgà dé dọ́dà ọ̀ndẹ̀wù òun ní kò wọ́n wọlọ ọ̀rọ̀ mbẹ́ ìdújàmí ọlẹ́mọ́ àbẹ̀ni ìsọ̀rọ̀ ilẹ̀ nadhani ko alislam street ami kristen pami yue yo dudule chogale ngangini na kelika street magale ma imatu tota bale motodu ma street ma karro boli gishin taka yani ndiye bia ne ma chibogi aku yabani bi mbege no mama onabi street ma very well nadhani ko tawajo ma narejo dumwa ngawa yani qur'ani idai ki alayhi ma lo nabi muhammadu do walau nazzalnahu walau nazzalnahu ala ba'd al-a'jami فقرأه عليهم ما كانوا يؤمنون تو قرآن يقع أوبا من أهل الكتاب إيه أبوك نصك دون يوم ما كوي بوك ààrẹ màdé tààrẹ ọgọ́ kí gálà kí gúbi líìtẹ̀ tákìtẹ̀ wù líìtẹ̀ yúgede yóò yíwìn múdàyà ta mọ̀mọ̀gẹ̀ta e e níbi muhammadu mọ̀mọ̀ọ́kà níbi ọjọ́ rẹ̀ dé àwọn lè bá níbi yóò yí máa hàn ìmádàbálẹ́ ní oónú ilé mọ̀dúdún fi hírkẹ̀lì kechagbo yele yaru lɔ ka ilẹ ipa kpɛtsakadu ekristɛn ìjọmọnà nebi ẹgbà kì kabo kabo ya nebi kì nyadza tsam kì duma ọgbàn kì tuma ẹnini oyi kuma du oyi kubo lɛ du emudunga lele ikɔ ya ikɔnfɛs kpalo jali ka la nebi ɔyɔ yɛrɛ pure water half alhamdulillah half ni ló jẹ́ àǹkẹ́ là kẹ́ ní ṣèyí àti ọ̀hún tẹ̀lé half half kiri. olú heraklus heraklus òun sẹ́ni màdókè heracal azim rome ẹgbà kí kúmọ́ wá kí wá tẹ̀wọ̀n gómà òun sẹ̀gbà kan níbi di létà ẹni màdókè ẹni. دقية القلب kìdọ̀tàgàdà láhùn kì gba yí mbó ìyá mẹ́mọ́ òkúká lókọ́ níbi gbogbo ìyàrá mẹ́lẹ́ká mẹ́ àmẹ́lẹ́lẹ́mẹ̀kẹ́ òdú kété wọn kàbí sọ́jà kìjọ gbọ́n kàdẹ́ lómi ilẹ̀ àdómọ́kẹ́ kàkó ẹ̀ àmà dín ẹ̀lẹ́gbà àmà sọ́bọ̀ rẹ̀ mẹ́lẹ́ wẹjọ filitiru pamjọ yakẹtẹ kó alo kame amẹlẹ lẹmutẹ kame mẹlẹ kó kame mu bẹlẹ kó rí ọgbà mọmọdù lẹ kame mu kame amudu ẹni kame mu dàtú yín dúdú kúndé agbé ike yé ni onu yà á má nàjú soro nu we have to examine this thing alikẹlẹ lẹ dẹ kí rọ kẹdọ kí kọtakada kí bisimilahi rahman rahim mi muhammadu rasulillah ilẹ azimi rom amma baati aslim tẹ̀sílẹ́m dógó kí a kọ̀lọ̀ ọgọ́ yìí bá àwọn àgọ́wò ṣẹta àníbi ìṣe àgbẹ̀kẹ́ṣẹ́ àníbi lẹ́nu pé nígbà níbi ìṣe ọzọ adóbìnrin ìmáṣà níbi ní àátọ́nà wọn lọ́kí yóò ṣù ṣe lẹ́nu àánú omi akámẹ́kọ́ mi mẹ́rin àgbọ̀ lẹ́ destroy mẹ́mọ́nà ẹlẹ́dùnmú mẹ́mdùn ẹni mẹ́lọ́tí ajá ọbọ̀ màkìjẹ̀mí ajá mẹ́mọ́kọ́ boki ya nya jala mamma kwa abu sufyan ki che komanda jamaa kafiri o ya ki komanda manya ya ki weni mamma kajo sine examine eh, ma one after the other ona ki ya examine ma leheba ki set ma parade joiba an intelligential parade ole mi je umati and question ki ngo question ma is an intelligential question enene ki tema lola nebi muhammadu onak maniki ronu emile ingo ingo ngi emile block yemi roti gedi ijo maniki roi min ola dubu nga kama ko ne le de nga kamu ya ngo use system mamani ka roi mile no tosi apuzi vyani yemi duko plan ko nga ronya ni kama kama so ya mele du parere ngo koni kero uniki tɔ gbogbo tɛ laalo iduki dukonu iwagbɔ all are favourable ŋa nibi muhammadu nini lɔdu cɛ kɛhi ŋa nibi muhammadu ɛŋunu kɛrɛrɛ yɛ ni kimaki mi ŋa mɛru ŋuni ba ɔwɛ lɛ adi eya yi o mɛ lɛ mene mɛnɛmɛnɛ cɛ kɛmɛ ŋmɛ ewu gba gba lɛ lɛ ɛ adi gba kɛ adi ni de o de o mgbokere nye bane mako nye yo he gwe mi kede seke ya mgboke seke mu ya na wele mgboke aka kede si palestine ọmọ ìwà kọlà kìdẹ yìí tí kò wẹ̀ lẹ́kẹ́ àmì mi gbà àmì sọ́jà pàmì kọ́mọ́ndà pàmì kápítìn ọnụ ma ẹ̀rẹ̀rẹ̀ ìyúzù hikima àbí ilé mọ̀kọ́bòjúmọ́ rẹ mọ́ ma wọ́n kọ́ nẹ̀rọ alágúnmọ́dópa ìyà yúzù hikima rẹ ìmọ̀ àwọn òjìdúró yẹn ìyàwó onúṣẹ́ àmẹ́bì dọ́ ìmọ̀ kó òtìòtì lelele kó ìwé bàkú ẹ̀ka àwọn àmẹ́bì mọ́mọ́dọ́ wọ́n ju sí ọ̀rẹ́ làkúnmẹ́ màdínì rẹ gbà híraklọ́s ìwé kan lọ́mọ máa dín náà lẹ́bà ọkọ̀ dínàrù ọkẹ́ lé kì yíyàn ìdúnwádà náà níbi mọ̀nà wájú jẹ́rà níbi ọgọ́ níbi ẹni kẹzẹ́bà àdúwọ̀lá ẹni ìnàṣọ yọ́dọ̀mọ̀ èmì ìrọ̀ ìgbàdí nìdún ọ̀rẹ́ ti gbójú ọmọ ọlẹ́rẹ́ dọ̀tàdí nìbí àrọ̀ ọwọ́ àyàbọ̀ inṣàlá anabi ake mi nga roba dini dun ama ma gbe khutuba ai ohun ma ko ya an kaka mi soja ama ba pale ama nga ma je ye to ka ma yuma ohun ka mi soja 100000 ma 200000 kidana ki 100000 ama yuma ama papa yana tu ma ni ki no yi 2000 je titiki ẹ̀rùn yẹn ń sọgẹ́lẹ̀ ògbó ìyà níbi lẹ́tùbókò náà yà mẹ́lẹ́ ọ̀yà òyè ìyà ní ẹjẹ́ ní tòdú òpárí àmẹ́lẹ́ ọ̀làkà níbi ike ma yọ wí kẹ́m kíjẹ náà ka gbogbogbogbogbogbo fún ẹmà dínà níbi gbà ìmọ́kọ́kọ́ máa níbi àníbi ẹ̀kẹ́ zábà àdúgbò lọ́wọ́ ẹni ẹni nàtọ́ gbọ́dọ̀ mọ̀ èmi rọ ìgbàdí nìmi jó ọ̀hún ẹlẹ́rẹ̀ ẹlẹ́dọ̀ tó lè ńgbogbo wa àníbi mẹ́tẹ́lẹ̀ náà kò rí òun yà túrú pàmísọ́jà bàmọ́ sábà níbi mọ́ ọ̀la níbi ọgọ́gọ́ ajá rẹ̀ kí ṣe ní ọkọ̀ kìjọ máa ká níbi àníbi àmẹ́mú àmì náà ní òun á pé ọkọ̀ lọ sí àmẹ́mú ó yá nà lẹ́sẹ̀ nà mọ̀rọ̀ múdábà yọ́mà àbẹ̀kí múdábà yọ́mà ìmúdábà òun gbé palestine yìí anábì dí lẹ̀gẹ́ amásẹ́ni ọ̀làkọ́nú lẹ́ka àti àbẹ̀kí jẹ́ tí a kí náà gẹ̀ẹ́sì àyà ẹ̀jẹ̀ jẹ́ fi ẹ̀rẹ́ kọ́ ẹ̀ lẹ́kẹ́ ìbò kẹrẹ̀ ní ẹ̀ta ẹ̀jọ́ kẹ́ẹ̀dẹ̀ sẹ́yìn nà mọ̀rọ̀ múdábà tọ́mọ̀ ẹ̀múgbà ìyáma ni ẹgbàlẹ́mà wọn gbé cairo lọ́jà ní egypt mà wọn dábà wá africa gbogbo wi nigeria yẹwà mi mẹjúgùrì gbọmọdọ kíkó káwa local government nínú yìí ó kò bẹ́tẹ̀ ibùnú náà fẹ́ ìdọ́ndà àmìsọ́jà sàyídù náà mọ̀rọ̀ mọ̀lì ìdọ́ndà amir ibùnú af òun dé ògbókì tún yá áfíríkà dé ìṣùkọ́lọ́ gbogbo lè libya gbogbo gbogbo wíkú káwa local government yìí ni ìkó ìgbélé lẹ́mdà ti kó káwa mọ́ èyí ní ìsìnkú káwá local government ìdí ògbógi boko haram gbà tó yóò hàn yẹlẹ káka sọjà bluna bá kama mama náà kama bọmọlẹ tá a bá yọ yìí kó káwá local government sẹ́ńdẹ̀ kí ọkùnbẹ́ta ìbúnú náà pè ìdí àmì sọjà sẹ́yìn náà mọ̀ fìdí wọn gbọ́ gbogbogbò ń gbọ́ láti dàdí nìdábà ọgbọ́lẹ̀ ìkòwé sallallahu alayhi wa sallam tọ́ amúdàbí tó yí ẹnìkà ya akùkọ̀ ló yíò kùránì gidẹ́ ìkànnẹ́bí muhammadu náà wàlẹ́wò nàzẹ̀lẹ́wò àlàbà òbílẹ̀ àjàmíyì ó iṣẹ́ àkíníyí mistakenly kí kùránì kí mú dé mbọ́ kàpẹ́ àmì àjàm àjàmíyì àjàmíyì ọbẹ̀lẹ̀ màkọ́ ẹ̀kọ́ àjàmíyì àti plural dọ́mọ̀ singular mọ́tẹ́hùn al'ajam ẹnẹ máa dọ́kí ajam ẹnẹ kì máa ci arabu lọ́wọ́ ìṣẹ́ni ohun máa dọ́dọ́ kí ajam iṣẹ́ ẹwẹ̀ máa wọ́n ci arabu gẹ̀ẹ́ni kẹ́mdí ci paris kẹ́mdí tẹ́ ẹ̀dẹ̀ kẹ́mdí ci borum matarasi mẹ́jẹ̀ta làákùnú ìyàwó aláàkùnfẹ́ẹ̀dẹ̀ ìyàwó òkú gane ko iṣẹ́ ka òṣẹ pẹ̀rẹ̀ nẹ́ka kẹ́nẹ̀kì wá yíṣẹ́ kí a kúmọ̀ bẹ̀tàkàdọ̀ yóò mi oníṣọ́ yóò lọ́wọ́ ṣe ma ile ne ike ne la teki mundi ti o mu ne ti ma tara bu ike ne ba an ma maka ma kanu bihi mu'minun gbegbe le ami yi o kwa mi christian gbegi di jama na ne bi o jele ba e un du ma jo ma bo le na le o ke ma ma da be na lo yi ma e ni mi ki da ku en ka ma bo yo ta ka de ma ani bi ke ko ju anya du kwa ne dabar ki wehi aizaya ichi ki anya kashi arab oja na mi arab ya anya doko ichi ya aki arab from another nation and we have two nations through abraham one nation from israel and the second nation from arab abi lekene india awa ka ma ke jojo jojo abi lekene swahili jangi midene swahili awa ka ma ke jojo jojo abakene hindu kwa noja na china abekoja na mongolia mene na hindu akaama kesho ni jojo eh kama bayo takadema tẹ́wọ̀n idú edú màgólọ́lá níbi ìṣẹ̀máṣe edú màgólọ́lá níbi ìṣẹ̀máṣe edú màgólọ́lá níbi ìṣẹ̀máṣe ó dábàá kì dẹ́yọ̀ tákàdámà àkà níbi òtítàrà yá dẹ́ ń gbò kà níbi lẹ́ ewu owó gbò kà níbi ayé àgùkù màláyíkà jìbìrì làáyùkù ajúṣẹ́rò wọ́lọ̀ olùkankódù ní báyìbù in old testament deuteronomy 32 verses 2 book of habakkuk chapter 3 verses 3 ó dùn wọ́lẹ̀ dùn ọ̀la ìkọ̀dù ọ̀rọ̀ àìkọ̀dù kọ̀dù anyá àbí ẹ̀ nọ́mùnì dúró àmú owó gidẹ̀ yìí ń dára bùlẹ̀ wọ́n tó ti ìṣàrẹ̀bùlẹ̀ àkàyè ewu bi ali tseta bi atse ŋui ɔnu na ma dɔ le ama kɔ ama gbantu ke ma tse ɔmɛ ma ɛkò hmm. do ni tse kama esusu ya ne bi ɛlɛ kama mu do rida mama yi ɛdɔ ma ka ne bi ɔdzɔ dɛ yi ama mamu da kɔ yɛ lɛ bɔ oye alima lɛ kuma tse ŋu ka ŋu ɔdzɔ ko yi o yɛ ni hin. كذلك كذلك فلكناه في لا يؤمنون لا يؤمنون به حتى يروا العذاب الأليم الله يلي كذلك دباك بو مما كان بسنة سوزي يجي مقول بو màyà sàjọmọ níbi méye kọ méye gbáà mà ọjọmọ níbi méye kọ níyà méye gbaná yeah the book of isaiah chapter 19 verses 27 many the book is delivered unto him that is not learned if if it is said read he will say i am not learned ọ̀tàkàdọ̀ ojú ọkì àyàn àdúgbò títẹ́lá ilẹ̀ last testament lẹ́ ya nya wange ne ki ma kota kadan ibne ye kon ya me ye ban jang ke kan wa ki ko mana ba mana ya kalu ako ni kota kadan do e kwa malaika jibril kan ya wa wa kare ba yani ikra abi kan wi ke yani lastu bi qari'in ma ana bi qari'in jang ke kalu mo ti re imam dana ki so takada wa ko nga so ni sojo mama fi sam ete ko e book of isaiah chapter 19 verse 27 and chapter 12 i mean verse 27 the book is delivered unto him that is not learned if you say to him read he will say i am not learned abalẹ̀ ṣe kí máa bí wọ́n á níbi àníbi méjì kan ní àmì yé gba gbogbo tákà níbi kú ilẹ̀ àmọ́ ọ̀nà tákàtà ti lé ọ̀hún àbọ̀ kọjọ́ dà bọ̀ àmì pòfẹ́sọ̀ ilẹ̀ yìí táwọn tó kìdùn má di pòfẹ́sọ̀ yìí ìbá àwọn màlámá àmì pòfẹ́sọ̀ ṣe ìbá ọkà títí kíni ṣe ọ̀ndà ọ̀tákàtà kà níbi lẹ́nà. àwọn olùgbé wọn ìsúná kílẹ́nẹ̀ ọ̀tákàtà dókìlẹ̀ búdú ìgbélé kíkọ̀lẹ́ wà níbi òtítàlá yàtsaka ká níbi lẹ́sùná kílẹ́nẹ̀. نبي الأمي الذين يتبعون الرسول الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل النبي أن أجوك القرآن سورة الأعراف يا نبيك يا لبان شان نبي النبي أجو أمي كما مجيك كوكي أمجيك بان الذين الذين يجدونه مكتوبا يقول إيه كم يتكو عندهم يوسكا كدبما في التوراة والإنجيل يا تورا فاي إنجيلا إيشكو فكانوا بلاتو ميين إيشي سنة يا قابا إيشين ilmu dana ki akọ agba ya mi ni ki ohun samibi mama owe umare rẹ mama kọmọ oyi ọhun kakẹ níbi òtítà láka mama ẹnkẹ dé òtá kẹta mama bá àwọn níbi ẹlẹmi yé kọ ní ìyàmẹyẹ gbani wee akamu na enwu alụmakọ alụmagba wee agba adụnọ agba anabi chacha ọ náà kàrà haike ẹwọ kàkà níbi kọ ní ìbáni báyìbùlù ká ẹwọ wọn kàgẹ̀ kùránì wọn kàkún tọ́ ẹ̀mdà wọn lè tẹ́ lẹ́mí ẹ̀kùn náà bá yọ yìí you will be confused ẹgbẹ̀rún ayẹ́ta gbogbo ọ̀hún abayẹlẹ́kọ̀ máa kí yẹ́ ni rọ̀túlù mìnàlọ́ mada yẹtìlú sọ́fàn mùsàhárà fi ha kótógò nǹkan yé ma àníbi ọjọ́ oníṣẹ́lì ti kú ọgbọ́ ọjọ́ kì á gbọ́ takada takada ti tẹ fẹ́bù kọ̀lẹ̀ ìrírí tẹ ṣọ́gẹ́lẹ̀ ni ìyọ̀ tẹ́ǹkà yẹ́ lákàá ẹ̀dábìnrin kọ́ takada ọjọ́ ìdùnnú ìnagbàmọ́bùnrin kurani akaki a kurani lẹ́pìtì àwọn kakini yẹtùlú sọ́sọ́kan nùkọ́ ni tọ́ ẹ̀wọ̀n náà gba gbogbo ayọ̀ yìí ẹ̀yìn àga náà ayọ̀ yìí tọ́ ẹ̀wọ̀n kan náà yẹn ti abájọ yìí ẹ̀wọ̀n kò sí أعوذ بالله من الشيطان الرجيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها أو ترى أمو باي ọ̀nà ọ̀tàkùgbà àti ẹkùn náà gba òtàtẹ̀ náà ọ́ ẹkọ̀dún náà tàkẹ̀wà gba ní makọ̀ màdá náà tàkẹ̀gbà ní ẹ̀mdà kọ́tẹ́ mẹ́wàá gba ẹ̀hùn kẹgbà lẹ́mdà ṣe hùn dọ́mọ̀ ọ̀tàkàdà ẹ̀kẹ́ ọ̀tàkàdà yẹ́ ọ̀tàkàdà yẹ ọjọ́ dẹ́ نزل به روح الأمين على قلبك لتكون من المؤمنين من المنذرين ruhul amin òun náà kẹrẹ̀bá níbi muhammadu ikọ́ bábalẹ̀ ṣe kọ́ yọ́ takàdádọ́ ọ̀nà èmi kẹgbàdé àpẹ́mí èmi ti a èyí ti bí ṣọ́gẹ́lẹ̀ ẹ̀kọ́ bábalẹ̀ olẹ́mìkọ́ tí ọ̀takàdá yẹ kọ́ pé gbá ẹ̀hùn kìí kwá lóhun ìjẹun ìyàgbádọ́mọ̀ ẹ̀hùn kìí dọ́rí but he is not learned is it possible or impossible so yẹ̀tùlú tó fàn nìkọ́ hara so àtìláwà ìjẹ́ ti kàkẹ́ gbàtẹ̀mẹ́ olùlọ́ kẹ̀nàádọ́ tákì gbàjẹ́ tẹ́nu tó lọ́ọ̀dọ́ gbẹjúmọ́ tákì gbẹ̀m kò gbá yìí ejúgbẹ́ Ejubega ní ẹ̀hẹ́n ahẹ́jọ́ àgbà sákàtà rẹ̀ tí gbà ní ahẹ́jọ́ àgbà ẹgbẹ́ ọ̀ bbt máa interview àmà afẹ́jú àmì professor àmì doctor afẹ́jú máa dùn máa wá màtí learned one màtí lecturer òyìn àlàdé lecturer yẹ́lẹ̀ nẹ́kàtà afẹ́jú wù kìkà ọmọ tánà yọjọ́ dúkò mẹ́yà kò mẹ́yà tó ẹ̀yà mẹ́mú òdúdá ọmọ fún àwọn àgbọ̀ àdá lálẹ́ màjú omi fún òwúrọ̀ ami tse ya lɛ tutɔ ŋtsi kia ti si mɔ yɛtulu dafatir ya gbɔ takada ŋa mu ne ya kamu na ma kɔ agba ŋu mu na gane ma gane ko so toro ma we confused mɔmɔ la lɛ do ɔgba mɛ kuma mɔ yi kuma do. ńlá ọ̀yẹ́nu béèkì ajé wọn kọ́ níbi èkúkú èkúkú èyí ẹ̀túbì òyò ìwọ̀n alẹ́kùnmá jẹ́ ńlá ọ̀yẹ́ni ọ̀kẹ́dá ẹlẹ́kàtàkàlàtì náà ọwọ́ abalẹ̀ ìwọ̀n èkúkú èkúkú lẹ́ àmúdò mẹ́ẹ̀dọ̀ fi láàyò òmìnú nàbì yìí mùbéèrè kọjọ́ lìgbà ọkọ̀ àkàmẹ́lẹ̀ ò létí ìpapàdé tí a máa bá kẹ́dọ̀ agbọ̀la níbi mọ̀mẹ́dọ̀ kúnnájọ́ hátà yàrá òlè àzábà àlìyìn tí bí ẹgbà kàzábà ìwọ̀ kùmọ̀mẹ́jú dá dó àzábà lábí àyàn làkàrẹ̀bọ́má فيأتيهم بغتة وهم لا يشعرون فيأتيهم بغتة عذاب لا يوم بغتة أتجري وهم لا يشعرون شاكما عما يكو كذاب أو يوانا وكربومين أجوكي كل كونا من الله يني أقول ما لهم وكيني فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون إيشهم كذاب عليهما ẹnkù máa yá kadẹ fọyẹ kúrò máa yá ka ha náà mọ̀gbọ̀rún àdá àtẹ́tùbò máa yú tẹ́tà náà wá ewu ògùtẹ̀rẹ̀ sí oníkété máa mọ́ ìgbà tí ó ti kéé nù. ìyí àtòkò òbí tẹ̀rẹ̀ sí máa ijó adétánẹ̀ wọn atán ma gbìyàn lẹ ìgbà máa yá àti ìtìgẹ̀tì àti olókìtà sábà máa gbìyàn wọn jọ ní àfẹ́bí àzẹ́bí náà yẹ sàájìlú jẹ́nà àzẹ́bí wọn máa na yúnyún ẹ̀wọ̀n máa dọ́wọ́ wọn lẹ́yà wọn máa kìmẹ̀ afọ̀rọ̀ àyíta أفرأيت إن ثم جاءهم ما كانوا يوعدون نعم ما أغنى عنهم ما كانوا يمتعون أفرأيت وكامكن أو إلينا إن متعناهم سنين amúdàdì ti tẹ́ ọmọ ọmọ jí ya change mọ́tò ya change ahẹ́ ọ̀hẹ́ tẹ́ ọmọ ìhùkú akóyá jí ahẹ́ jáàlì màjá jí dàdí tó màjá ahùn máa yọ àdún máa kánú yọ àdún sákẹ́hùn màbù máa yọ kẹwọlẹ́ àyà wọn máa ha àwọn gbazá bá kùmàdó wọn mọ́ ọkọ̀ kùmàkùmá lọ sẹ́nẹ̀ gbazá bá lẹ́yà wọn máa ọjọ́ kàzába lẹ́yìn ọmọ ọ̀lẹ́sàdì dógmà títí já jí kí ọjọ́ lẹ̀ ma àgbàná ẹnuhùn ma káánú yóò ma tàrún àmì dájú dógmà já jí kí ọjọ́ lẹ̀ ní kíkẹ́ wọn kí ẹsẹ̀ yìí bí bàkàyà dúkọjú dákẹrẹ fún mátẹ́ni mẹ́gbọ́kẹ́ndẹ́ ti big man àfẹ́kọ́ nẹ̀sẹ̀ ìjìníà ilé ọbẹ̀ náà hàn ní kẹfà ikú ìnàkọjá lẹ́kàkì kọjá lẹ́ french Kidawi Cairo amọ́nàbí yọ kó yálẹ̀ lẹ́sẹ̀ 66 pọ́sùn ìkrash kó yálẹ̀ àtúnyìn àjìbàrò rome last week ó nà 66 kìdéhùnrin ọwọ́ ẹ̀rẹ̀ oyí oyí ẹ̀bọ̀ màwọn lẹ́ni ti háàfù oyí háàfù mẹ́mẹ́gbọ̀n lórí bí ajílẹ̀ eu vou de professor a ami engineer abogi no me lile lile amene lile lile mas madewu boy aba kan yo um wa eni le ma imumau. E é eni la pona ya kalo akayan yo eni le é eni le, ele, ele ọ̀kẹ́mkẹ́m ẹ̀nà ìpìjẹ́ náà ọ̀kẹ́mkẹ́mkẹ́m bá gbé ilẹ̀ ọ̀kẹ́mkẹ́m ẹ̀nà kẹ́mkẹ́mkẹ́m dú ìnìkì pọ̀ náà yà kànyà yọ lọ. àkúì nàtàrà dáwọ́ àbújá gọ́ọ̀bù náà kà dáa lálọ́ òwò lẹ̀ ewu ń tẹ́lẹ̀ gudu.

alámẹ̀rí ọjọ́ ọkàmkàmù ẹnà kàmkàmù dú ní kí pọ̀ náà yá alámẹ̀rí ọjọ́ ọmọkẹwẹ̀ gúdú náà lè ewu ekuma ló tí èwò kuma dúdú yí gbodú ní kuma ló tí hòtẹ́lù ní iná ìtabalẹ̀ kuma bí ọ̀nà yí kuma lélẹ́túgbò kẹ́ ẹ̀nà àbújẹ́sú bí fẹ́ iná kí kí gbẹ́ǹbò ètẹ́ gbúrùrùrùrùrùrùbọ́lámá his excellency ọjọ́ màjá excellency mi ọjọ́ mọ́tòdà ń kú jonah jang lẹ́yàbá gọ́vọ̀nà jonah jang abale gbọn ka ya ya ka afara in matanahum sinin ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما, كان ما كانوا يمتعون akanyemi ake anya kere bubudu idadi tu machukude un ipo yun ipo na ya wa kere ba melen yíyí jàkà yìí lè ege gọvanọ kàákà fulani ee gómìnà túndé fúlàní ẹ̀ẹ́ góngó làkó ìkọkù yẹ́lù wọ́nà ìṣe èé kàdúnà tó ló yíta èé yàkó ànẹ́kọ́wà ṣe kàdúnà dẹ́ẹ̀kó ohun màlélòkó èhùn dédú mẹ́ àjàkáwọ̀ ọmọ màjọ́ kí kóyìn àpàtì ọmọ mẹ́lá lè fi kàtàkì ọmọ mi yìí ẹ́ di gọ́vọ̀nà taraba state ìgbàkúgbò yẹ ti gọ́vọ̀nà tẹ́lẹ̀ ti gọ́vọ̀nà máa ẹ̀ wá dó kàmí àdọ́ kàmí àtú ẹ̀ ìnà vice ẹ̀lẹ́n deputy ẹ̀lẹ́n màá donú gọ̀ọ́ wáyà àmẹ́jọ ọ̀làkùnrin akàtọ́jọ́ yìí ọ̀làkàmì akéde mẹ́gbọ́ tó lójú ọ̀la ojú wákàtí ọ̀la ọjà ẹ wọ́ọ̀tì màá lọ wọ́ọ̀tì dúró lẹ́wọ́ ti tàtú kàtà wọn òtò àṣekáyé mú ìṣe ọ̀la ojú kìí ká tó yọ wani mẹ́rin gbàdú kàmí ẹ̀fẹ́ ìndẹ́bìtì ẹlẹ́nu ọ̀la tó lójú ọ̀rẹ́ lójú ọ̀rẹ́ dà pó. Gbàgbàgbà ìyàwó ìyá àlàjì kìí ìyá mi káàkiri máa tó rí ẹ̀kí mẹ́wàá so máa gana àánúhùn máa kánú ìmọ̀tàrún àkàyẹ̀yọ́ yóò máa wá dádi dúk mẹ́dẹ́hùn já ẹ̀yọ́ ìníkẹ́ kọ́nà yá kàyẹ̀yọ́ yọ́ lẹ́nu ẹnkọjọ́ kàyẹ̀rẹ̀ wọ́n máa àhìlẹ́kùnà mi kọ̀rìyẹ̀tì ìyá àná ìwòdó kàpálù ní ìlà láha mọ̀mùsírún tí ó dé ká máa fi tí máa hù mẹ́tí máa wọ́n máa hù mẹ́tí zikọ̀rọ̀ wọ́n máa kún náà vọ̀lìmí wáàzí wọn lọ́pẹ̀ká igbó ohun ìkí wọ́mẹ́ ẹ̀hùn mẹ́màá dé àwọn amúkẹ́ àṣìbó kadà láti kẹrẹ̀ bẹ́ẹ̀ dún buku mɛ bɔ kɔjɔ bi n'a fɔ mama a ma dɔgɔ kɔrɔ bɔ kɔjɔ bi ma na yɛrɛ do wa na am um, ka an eki bobo ile kajomna kujulu atomo leo assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Chairman.